أنا فيك الذي قد رجوناه وأسبل علينا بلا سترك وكفنا من السوء والمكروء ما نحن نخشاه وأنزل علينا العز يا من بعزه وأنزل علينا الفضل يا من بفضله وأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحزاب قالوا قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما وما زادهم إلا إيمانا وتسليما أعانكم الله الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد والسلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته أني فبرنا تسوى مسلمي الحمد لله أنت وعليكم كراج جريفان النبي صلى الله عليه وسلم أنه برنا رتبة ما جاك يكون بوا ألو بلزلكم كان النبي وفاني سالكم لاري أتي أورلي النبي أتي الصحابة لاري كي أولا فلما توقع ولو النبي صلى الله عليه وسلم نجبنا الكيامة أوان بيو نورا نكسير بباتي يوا ما يوالي يكون نوكيريو àwọn àfá àwọn amákí wa àwọn yàwó ọmọ wa àwọn ọ̀rẹ́ àwọn àná wa ló ẹni kọ̀ọ̀kan wa fún yọnú rẹ̀ jálẹ̀ mọ́lùwà fún bínú rẹ̀ o a ń fi àsìkò a fi ń kí àwọn ìmáàmù wa ní ìkòròdú yìí mọ́sáàtì kan kejì tí wọ́n parapọ̀ sí lẹ́nì àti àwọn ìgbìmà tí wọ́n bá ní mójú tó bò nílé àwọn mùsùlùmí òsè ní sóòkùn tí wọ́n wá bá tọ́pìkì tàbẹ́ sọ̀rọ̀ ń pa rẹ̀ ah, báwo ni bùkátà wa mùsùlùmí bóò ló ṣe tó sí irú tọ́píkì kó náà ni bóò láàṣẹ lè ní sùúrù níbi ìjọsìn fún bá dẹ́dà tààfi lè jọsìn fún bó ṣe pa láṣẹ gangan bóò láàṣẹ lè ní sùúrù láti lè kojú tọ́bà dẹ́dà bá fi ń kojú wá gbùlẹ̀ bóò láàṣẹ lè ní sùúrù láti lè bọba dẹ́dà lóò tó fi jẹ́ ipé àtàn sórí ìyọnú rẹ̀ jẹmá àsìkò ńlá dé yíó anábí wa sallallahu alaihi wasallama ọpariwo púpọ̀ táàmà sàràyí fúnra wa jẹmá kí là ń pè ní àsọ́búrú ó náà ni habsun nafs kéèyàn mú ẹ̀mí so níbi nǹkan tí ọjọ́ ìdàkejì ìtọ́lọ̀wọ̀ bá ń fẹ́ ní ọmọ ìṣẹ̀lẹ̀ síyàn ìtọ́lọ̀wọ̀ fẹ́ ní ọpọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ síyàn jẹmáà law su'ilna amma an arfai wa a'ala al-maqamat tí wọ́n bá ní èèyàn nípò kan lọ́dọ̀ Ọlọ́run ipò ìwà tó bí pọ̀ kò sí ipò tó tó ipò sùúrù ah, kí n túnmọ̀ ilé sùúrù tá ń sọ yìí nígbà ọba lẹ́dà fẹ́ sọ̀rọ̀ ọrún àti sùúrù ọwọ́ àti sùúrù wájú ó ní wasta'inu bis-sabri was nítorí pé nùtà fẹ́ rí kí náà tí ìtànú ọlọ́run pẹ̀lú sùúrù ọba kún ààlè ìrísí sùúrù yìí òun ni àwọn ànábì ọlọ́run ní a ti jèrè sùúrù yìí àwọn tí ó tẹ́láwà ànábì ọlọ́run òun ní a ti jèrè ànábì sallallahu alaihi wa sallama ó jẹ́ akọ́kọ́ gbọ́yé wípé tí a bá lọ́lọ́run ṣoore kò sí oore tó tó sùúrù kí n jẹ́ àti sahih عند من بخار من الإمام مسلم الحديث أبي سعيد الخدري رضي الله تعالى رضاه أسرى أن من يستعفف يعف الله ومن يستغني يغنيه الله ومن يتصبر يصبره الله وما أعطي عبد عطاء خيرا وأوسع من الصبر أسرى الله صلى الله عليه وسلم من يستعفف

olóòlọ́ni àwọn gbà nínú àìnísùúrù àti àìnífaradà wọn pé ẹn tó bá ní ní ìbéèrè mẹ́yẹ̀sẹ̀ àti kòlòmílé agbára ìka tó ń ti bẹ́ẹ̀ kọ̀yàn lẹ́dà tó ń ti bẹ́ẹ̀ kò sí máa ti masturbation àti

tí wọ́n ń sọ pọ́lọ̀ ní òmú ìntọ́dà wátà sí ìjẹkújẹ wà láì wọ́n fẹ́ jẹun jẹ wà mọ́ ìyẹ̀ ṣẹ́gun ní ẹn tí ò ní tí wọ́n ń ṣe bí ẹn tó ní láti fi dáàbòbò ìjọmọlúàbí rẹ̀ yùgù ní ìlà ọlọ́ọ̀nìní gbọ́mùkátà ọdún mẹ́jọ

ọlọ́ọ̀gbọ̀gbọ̀ ọ̀nà dànù náà ni níjọ́ tó fi ọ̀nà títí ń gbà rólẹ̀ nìsinmídé jẹmọ́ra wà mẹ́yà tàṣọ́bàr ẹn tó bá gbí ẹ̀hẹ́n tàṣọ́bùrù tàkánìkù ti wà mẹ́ ẹn tó jẹ́ pé sùúrù ọ̀rọ̀ mara wọ́n pèsè gbé àwọ kó lè ní level 12 lọ wà gbogbo àwọn tí ẹjọba ti wà level 18 ó lákìtì àti kìtì wá ní ọ̀rọ̀ náà náà náà o lè jókòó mẹ́ẹ̀ ọ̀gá lọ máa jókòó mẹ́ẹ̀ ó sì sáájú ń tọ̀wọ̀ sẹ́ ojú tì ní yóò mọ̀ mara mẹ́rin yàtà sọ́bàr ẹn tó jẹ́ wípé ń tẹ́ni ọlọ́run gbé kàláyà kó lè rójú rẹ̀ mi ọwá dáṣọ sùúrù sọ̀rùn kọmọ bá tàṣì àgẹ̀rẹ̀ yusuf bírí ìlà

inú tẹ̀ kíkiri rí olóòtúkọ inú ìwárídí babọ́lá níyà olóòtúkọ àṣọ́pádí olóòtúkọ inú ìfúfúlì alhambari olóòtúkọ ọmọ ìṣòro rẹ̀ wọ́n sàlọ̀ sí ákìdù wọ́n sí ákìdù tó tọwọ́ kò mẹ́ bàbá délé ìrùnbá ń kàtíà ń ń ṣe ìyúsùfún àmọ́ ń kéwú ṣe ń sì rẹ́ tó obìnrin ìpé fún ìbẹ̀rù pé kí mọ́ sórí ibú látara obìnrin wọ́n bá ní àwọn òṣì ákìdù mà padà wọ́n bá tó ákìdù lẹ̀ ìní a fi dẹ láì níyàwó aláìlọ́mọláyé jẹmọ́ wọ́n pọ̀ bá wọn olú àwọn àfá ẹ̀sìn ẹ̀bá sọ̀rọ̀ sùúrù fún ẹ̀ntọ́ bá láwọn aṣáájú wánú ẹ̀sìn ló wọ́n máa rí sí ká gbáyé rọ̀rùn ẹ mẹ́sẹ̀pẹ́ ẹ̀wà mẹ́sẹ̀pẹ́ ẹ̀kan sẹ́mọ̀ wọn ti máa dé sí bí ṣe ń kọ́nù kaná máa bọ́nù mi nítorí wípé ẹn bá nífẹ̀ẹ́ wọn ẹn tó nífẹ̀ẹ́ ànìyàn nìyẹn wọ́n ní àmájálọ́ wọ́n nàjá tó májálọ́ wọn tí náà wọ́n mọ̀ wá sọ pé wá káàkì ẹ̀pẹ́ ìpì ọ gẹ́gẹ́ tí bọ́dá ní mọ̀ ń pí ọ sókọ̀ ní òtò parọ́ fún ọ jíjí ni mí ò yóò mú ọ ẹ̀kọ́ ní ẹ̀sì wà wò náà o kọ̀ sọmọ́ta fẹ́ dá o àwọn àgbàlagbà ní akèrèǹgbè bábá àdó àbú ẹbá ń ẹjẹ́ mú ọ̀rà tí wọ grí lórí aṣọ tí ẹjẹ́ tó sọ ọ̀rọ̀ yá àdàrú ọ̀rẹ́ dáadáa jọ ní ẹgbẹ́jà mẹ́fọ́ pọ̀rẹ̀ ní àwọ akẹrẹ ìgbé bábá àdó so àdó tẹ́ẹ̀mà àwọn ọlọ́tí wọn tẹ́ẹ̀mà ta ẹ̀ẹ̀mú akẹrẹgbè látẹ́mọ́ wọ́n ma fi pa wọ́n ma fi pa iná máa lọ fi pa mílò kún jọ àdó òjò kéré báyìí lọ ọmọ akẹrẹgbè làdó ṣẹ́kì kẹ̀kẹ́ náà ní àní ṣẹ́kì kẹ̀kẹ́ náà jọ ṣẹ́kù wọn ṣe wá rí bí akẹrẹgbè ṣe tóbi tóun nínú wọ́n gbé lóòdò wọ́n gbé kalẹ̀ padà ológun jọ ń fi máa lọ edo ẹ̀tù sábà pé lára àrùn ti dára ti ẹ̀lá wórókó kí bá ń sáré lọ tẹ́ bá lè kò tàtọ̀ àtàwọn nǹkan a máa pè mọ́jẹ̀rẹ̀ tí a máa gbé jẹ tọ́ ìbá àjọ̀dún mẹ́wàá ló ti wà ní àdó kò ní sọnù àwọn àgbàlagbà wà lọ máa tọ́jú tó bá nítumọ̀ sí wọn tí fẹ́ kọ́ bàjẹ́ wọ́n máa tọ́jú ẹ̀sìnú àdóhun ìgbẹ̀bá wá fẹ́ máa bínú pé ẹ́ ni

la ilaha illallah wa man yatasabbar jama hadisi kiyo a imani annabi sallallahu alaihi wasallam èmi àti gbogbo na lo ṣẹlẹ̀ tí ó e gbon ja muhammad bin jabal mawi ni tó jókòó tó fẹ́ ko ne

àgbà mẹ́rin ní wà gbégbò kọ̀ọ̀kan yóò yà tí wọ́n ṣe wà láà mọ́mọ́ wa iná ẹ̀ṣẹ̀ sùúrù ẹwọ́n ní wà láti ẹ̀ṣẹ̀ kìí ṣe gbogbo abiyamọ náà lọ máa rí wọ́n mọ̀dá àwọn ìyá yìí ń gbà mí bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ sọ pé ẹwọ́ ẹgbẹ́ ti àfáà ń bí ẹyẹ lọ́rọ̀ ẹwọ́ ẹkú tí mo ń sọ lórí ramani èmi ò ní nǹkan méjì mo sọ fọ́lọ àni wọ́n sára ọmọ wọ́n sára ramani lẹ́nìkan

iṣẹ́ lèyàn fẹ́ gbà ọwọ́ ajẹ́ṣẹ́ ẹbú iṣẹ́ ẹ̀kọ́nù ń kọ́ ọ nínú àfẹ́ ìṣẹ́ ilẹ̀ ó rí mìíràn kò ní rí mi bọ̀rọ̀ ọmọdé ní mi sùúrù rẹ̀ owó fòrè wà máa tí yà ọlọ́run èso orin kan fẹ́ dàkẹ̀rí láyé kọ́ ìrọ̀n orin yẹn wá lórí pọ̀ wà áúsà orin yẹn kú kẹ́kẹ́ mina sọ́bùrù kò sẹ́n tó tó sùúrù nínú orí ọlọ́ àwambọ̀ Ànábì sallallahu alaihi wasallam ọba ni sọ wípé sùúrù lórí jù níbo àtúkiri jaa

inni usrau wa atakashaf ṣe ń sẹ́rí sọ́rọ̀ lọ́dọ̀ lọ́gbáwá ló mọ̀láwáwó ló sànúwáwó ẹ̀rì pínlẹ̀ Yorùbá àgbàlagbà ma ń sọ̀rọ̀ kan wọ́n ní àpilẹ̀ ṣe alhamdulillah bá gbá ti padà sí Ìbàdàn lọ́sùnlá kílẹ̀ pé ìparí rẹ̀

kí ló fi jẹ́bẹ̀ tẹ́ẹ̀mẹ̀ ẹni tẹ́ pé ooru mú tọ́bọ́ ọmọ òkú lẹ́gbẹ́ máìkì lè lórí mo sí ẹ̀mí èlò gan abàdà mo mọ̀ sọ pé ó ní kẹ̀kẹ́ tí ó sọ̀rọ̀ sínú rẹ̀ mọ́bìnú ẹ̀jọ̀mọ́ ó pè mi kí n jọ àríkísáwàlì jẹ̀ náà kí n sájọba oko ìwó pè mi ẹ̀mọ́ tí lọ́lù kí n sáwàlì jẹ̀ náà ọlọ́run sì fi jẹ́jẹ́ o pẹ́jọ mú wọ́n dàrú ṣẹ́rí sọ́rùn ìran afẹ́fẹ́ kan ni ó sì láwọn àjẹ̀mù tí máa ń bá rìn àjẹmọ́ ọlọ́run fi súnnà kẹwàá o mẹ́rin mẹ́rin tó ti náà sí alójú lẹ́mìí kójú wọ́n fọ́táwọ̀ ọ̀mà tààtún rẹ̀rìn sí tí èfẹ́ àjìkárù dáa ti ṣe ọlọ́run ti bá ní ìjànù mẹ́rin mẹ́rin tó fọ́ ra ń kùn wọ́n ní kí ló sí tó kókó tó jẹ́bẹ̀ ọlọ́nà kí ló rọrùn padà àwọ́ òtí ẹ̀mà tó rẹ́rìn sí ọlọ́run sí o obìnrin ìpàdé onílẹ̀ ànábì afẹ́fẹ́ ẹbú kan máa fẹ́lú mi tó bá ti fẹ́lú mi ìní ma tí mọ̀ sí mọ́ wá àtàkà ṣáfù mọ́ mọ́ ń síra alẹ̀ papà nígbà tó rí mi bá ti dàbí ẹgbẹ́ kò pè mọ́ tí kí ní bá ti kọlù kò ní nọ́màmà tó bá wá ṣe tán tààrẹ bá sílẹ̀ wọ́n máa sọ fún pé ah, ìyálọ́gbọ́já ó ní ìbànújẹ́ wá ń bò ó ṣẹ̀fẹ́ ìjọ méjì lògbé ọlọ́run ó rìn ànàbí ó dúró lọ àlè wá bá ń kó mú àdàwó ìkú ni pé à obìnrin yìí ìsọ̀bọ́rùtì fọlákìlì jẹ́nà tó ọba lè ṣe sùúrù rí àdàwó yìí ilẹ̀ ọ̀nà tó wà jẹ́ náà làdàwó yìí fún wà ìṣíkìtì dáútù lọ́ àlẹ́kì tó jẹ́ fẹ́ tó ń fẹ́ ní kí n sàdúrà kí n bẹ̀lọ́ fún ọ pé ọba rẹ̀ bá ń bá mú kú o kí n ṣe bẹ́ẹ̀ tàkọ́kọ́ ìlólóore ju obìnrin wáyá ànàbí asbir máa ṣe sùúrù ṣùgbọ́n bí i fẹ́ dárò bá òyìn kan lọ́wọ́ ọwọ́ pàṣẹbọ́n bí i pé ṣùgbọ́n máa ń bẹ́ alá àtàkà ṣafà kí mọ́ síra lẹ́mà kọ̀ sọ pé wò ṣe sùúrù rí àdánwò yẹn afáwọ̀kan bẹ̀ ọlọ́mọdé kọ̀rọ̀ wọ́n dàrú sàrúgbọ́ àjìnà ti kó sí àlá ní ìsìn ó lé tàbí yà fún òṣèrú kíá tí fínà bá ti wá ń dára wọn lọ dáwà bí kan wọ́n dẹ̀ mọ́ àti fìtínà tó ga ilé ayé wọn mọ́má gbogbo nǹkan ti dàrúmọ́ lọ wọ́n ní àwọn fẹ́ tọ́ àdíìsì káwọn náà fi gba sàkítà jẹ́ náà tó yí sí o ayé sáà ìròyìn tó bẹ́lẹ̀ mílíọ̀sì ní ìyàwó òun wọlé kí ọmọdé ò tó dé èrò kanà ìròyìn rẹ̀ mílíọ̀sì wípé àwọn òkú lọ ilé tuntun kí ọmọdé tó dé èrò kanà kí wọ́n wá sọ fún látorí ara wípé tí wà kìlọ̀dọ̀ ọlọ́run rẹ̀ tọ́pìkì náà mọ̀ tọ́pìkì kí lè rí wa ó ṣe lọ ní ìdá àhábà lọ́wọ́ kọ́ọ̀mọ́ ìbùtàlá ọ̀hún tàbá ti gbọ́ bí yé ìsìlámù wá ti clear ó ti dá tọ́lọ ń bá nífẹ́ àwọn èèyàn kan ìmọ̀ fàdàwò kan wọn ni àti àdẹ̀wò táà máa fi dáráǹkì lọ́dọ̀ ọlọ́run ò ní fi wá àbá ń sọ̀rọ̀ ẹ̀sìn o ẹmú gbòòrò yẹ máa lò wá ẹdẹ́fìlà ọ̀rọ̀ gbàlà là ń sọ yóò sì wá fún ẹ lọ́mọ lọ́tọ́ òbí máa

àlébí ìtawà fún kọ́pù ó ní kó fi bomi kó mú ọwá mumi nǹkan ọwá na kọ́pù padà sánà bí ìta àbí ìta ni mo ti fọ́ èmi ọmọ lọ fọwọ́ mú tí mà sí ìrìá pásítọ̀ ń go private jet ọmọ àjò òtún rí bàtà gan àṣekọ́ ìgbà nílẹ̀ báyìí ló kù tẹ́yìn ọmọ rẹ̀ rẹ̀ padà ànábì sallallahu alaihi wasallam lọ́lọ́m fi jú ìwà ẹnìkẹ́ni kò tí yíò nítorí pé wà látò ní ìtí pọ̀jù tẹ́mà ah, gbogbo tí ó sáàjú kan sọ ìkiri pé èyàn fẹ́ sí lọ́rọ̀ náà ṣùgbọ́n kẹ́ tọ́lọ mẹ́ ẹ̀sẹ̀ bí èyàn ṣe pọ́blẹ́mù fún yàn inú èyàn lè dùn láìláì ẹbí ìtẹ̀mí ni ò nífẹ̀ẹ́ mi àwọ̀ abilé ìpínlẹ̀ ṣòro sẹ́mi àti ẹni lálànà bí fún maka àwọn oní ẹlẹ́ àwọn ẹbí rẹ̀ ẹni lórí ẹ̀rí ìsìlámù ìsúmi ibi tó lọ ń gbẹ́dẹ̀ owó ìgbà ó ti pọ̀ jù ó ti pọ̀ jù àwọn ọ̀rẹ́ mi ní ń ṣe mí mọ̀kó 50,000 brand sílẹ̀ lọ́jọ́ rẹ̀ ó lọ ti yáwó ó ti náwó ìkẹ́mọ̀ tó bá ń bí sí wó ti yọ mí jẹ́ ẹ̀dàkùn ń gbàtánà bí dé mẹ́dínà

kó tó sọ pé àtúbẹ̀ tó gbé kaní kò ní sẹ́rẹ̀ wọ́n wọ́n ní ìyàwó ìṣàkílẹ̀ wá ń jẹ wọ́n ni máa lànà àtọ̀ àmùn ìlàlá àtiwàdáhàn sámúrù àtómi kí má pẹ̀rẹ̀ wá jẹmọ́ lánàá up nepa lọ́mọ́ fi ń láun ẹ̀lò lọ́mọ́ fi ń láun ní ìṣẹ́ ẹja kí ìsára ohun ẹtí wá wé mọ̀ lọ́n tàbá tó wá tún ọmọ ìná pẹ̀lú súnmù tààrí ń bẹ̀ ọ̀nà àlìjẹ̀nà ní kílẹ̀ rí wa jẹ́mìyàrí sí umar mọ̀mìnì Aisha tààrọ́bí ọlọ́ta náà ọ̀dọ́ ha fún àti ìbùkọ́rọ̀ sẹ́dà muslim ní àbọ̀ mọ̀kọ́rì rí kí àdúgbò yóò sì ní jọ́nà obìnrin kan bá jẹ́ ọkọ̀ méjì lọ ó ní ẹ̀sàdù mi bànáàtì àwùláyì ṣe ìhún múndù sàláàfin àti jẹta tí nkẹ́kọ̀ wọnú mi ọmọ iná jẹ nkẹ́kẹ́ àrúnṣe ìyàwó ọba lọ́nà olé wọn ọ̀rẹ́ pọ̀ gbé wa o ọ̀rọ̀ ọ̀lẹ̀ gbé wa ní olé àdábì ni o kí ni wọ́n wá rí tábùrù mẹ́ta dàbí dàbí pọ̀ ká má màfẹ́ nọ́ra sílẹ̀ ń pọ́nà ní ìdàbípọ̀ tàbí máa sínú tí máa ní kó rúnnú táyọ̀ dàbípọ̀ ní ẹmà pé o àbú kí ní ká máa pé àbù ọlọ́run ìfàgáyé wọ́n ní mẹ́ta kó wá ìyàwó ìṣàbá ní kò sí nǹkan mímọ̀ ní olóhun táà náà nílé o nínú ilé ànẹ́bì là o ọba fi ní àlọ́ obìnrin ọya ilé yìí ọjùkó rẹ̀nù ó ti lọ máa kọ̀kọ́ lọ ọya kejì ó gọ́rẹ̀ ó fún mẹ́rẹ̀ kejì lọ ó náà wá mọ́ ẹyọkan tí ẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ ń pákọ̀ yọkóró rẹ̀ ọmọ ti jẹ lábìjẹta wọ́n ti jẹ ti kọ̀kọ́ ti ẹ̀tẹ́ ni wọ́n bá tún náà wọ́n sì yà wọn ìyá wọn wá ní ẹ̀yìn ọmọ mi àti mi àti ìrìnàjò yọkẹ́ lábìjẹta ó wá wò ilé owó ọba tó pín ẹyọkan tí ẹ̀ méjì ọba fi ní ẹ lọ ìyàwó ìṣàdí ṣe tí ń pè ní jàbí amẹ́rin ìṣòro ah, ìfọkọ̀ mi tó bá dé o ń ṣe ọ̀rọ̀ mbadé mẹ́rẹ̀ sọ̀lọ̀lọ́lọ́ yẹ́ṣà ni mo rí tó lónìí o àníbì ní kí lórí ní ẹbá sọ ogun tó ṣẹlọ ìyàwó iṣẹ́ ni alẹ́bí wọn sọ fún ìyàwó iṣẹ́ wípé ọba dídà sí fi hàn báyìí wípé òun sọ obìnrin yẹn tó máa àlìjànnà pẹ̀lú tó ṣe pẹ̀lú ọmọ èèyàn bí mẹ́nu ẹ̀sìn rẹ̀ ó fi pẹ́ẹ̀nì lọ́mọlọ́ jẹ́kọ́bù pẹ́ẹ̀nì ayọ̀ lọ́gbà lónìí ọ wà lù Àbújá ọ ma fi yíwọ́ ọ ma fi kówò Nàìjíríà ẹ̀ṣẹ́ mẹ́ ẹ̀ṣẹ́ sí ìjọba mú sáyé nìyẹn anẹ́bì pẹ̀lú ìṣúrí kátúwá kíra fẹjá ọ̀rọ̀ bílíọ̀n lọ́rọ̀ kan bá dé oúnjẹ rọ́bà rókú ó rà níbi àátírì ní manila lagos attack seminar dọ́rọ́wọ́ gómìnà tó wọ́n kọ́ sọ́dọ̀ rẹ̀ jẹ́ ó ń ṣọ́lọ́ wọlé lọ nígbàtà níbi òdì nǹkan díẹ̀ wà ní simon àgbégbàgbé lọ́kùnrin lọ àwọn tàbí sí pọ̀m̀bẹ̀ ó ṣọ́lọ́ wa ní ọ ó ní máa máa àjìmọ́ ìtà aláàṣẹ́ ní ti bílẹ̀ sọ̀hábà wọ́n ti parapọ̀ pé ah, ilé ẹ̀ka kọ̀lẹ́kọ̀ àmì nẹ̀fílẹ̀ ó sọ́rọ̀ nẹ̀fílẹ̀ ànábì wà ní lọ́wọ́ mú sallallahu alaihi wasallam nírí ìjókòó náà ìlànà ti dèrè ó sì lè lọ́wọ́ mú àmì ìbámu wọnú yàrá rẹ̀ lọ jẹ́mọ́ ẹ̀sùn ẹni tí ń pèrè láàfà tó lè mú àjòjì wọnú yàrá rẹ̀ lójijì oṣù kẹtàrí tí plọ́mù ti wá lè ṣiṣẹ́ nínú tọ́lẹ̀nà tó yọ́ palẹ̀ máa gbogbo jẹ́mọ̀ bí ó ń ṣe ọwọ́ àti tí ń bẹ̀rẹ̀ kéèkéé kọ́ ẹlẹ́tíṣà àti ogun àjà lọ wọ́n rí o òṣèré nǹkan àbíbọ̀rí lọ ó rí gbogbo àwọn ah, nígbà tó náà wá dé inú ilé ojú wa á tì àbí tó gba gbogbo gbogbo tó ṣeré náà tó gbà àbí wà ní àìsàn ah, ẹ̀lẹ́kọ̀ wá orí àrí pẹ̀lú tó fi hàn mí tí ó sì parẹ́ ẹ́ ó sì dáadáa o kọ́dà bó sì mi lè gbé ohun tó gbé fọ́mí kọ́jẹ́ pé ní ẹ̀kẹ́ lè mú síwáì ní ẹgbẹ́rẹ́ lè gan lẹ̀ àríwá ni ìnà sáàbì kọ̀dùwẹ́jẹ̀dù àlékàfí àǹfúsìm ṣeyan àwọn sàbẹ́ mi inú òògùn pẹ̀lú ìdílé ẹ̀kan tí ń bá ti adẹ́ta padà ń tún ọ bí o kọ́ wá ah ọlọ́wọ́ sọ́ ń bá adẹ́ta padà àbí ni aláàtánà ilẹ̀ àrọ̀bí wọ́n bá roko sẹ́yìn a ní wallahi ahsanta wa ajmalta ó ti dáadáa pọ̀ kọ́dà sí ìmọ́bíṣẹ̀ òyìn rẹ tó kí la fẹ́ fàyọ sùúrù lórí ẹbí ọ̀gárí àdàdì mẹ́ sọ́rọ̀ wà tọ́rọ̀ bí wọ́sán àmàlẹ́ jẹmáà ẹbí wo lọ́pẹ̀ ní àti ó pé alálàá láìláàlá láìláìlọ́mà ọpẹ́ dúdú kí èso olúwa àtàlàjú kí ìsúwà nẹ́bì ọ̀rọ̀ mi ò ní èso olúwa kàrùkọ́mà mọ́bù lẹ́ àsìkò orú tó odidi apá ní ọyọ́lẹ̀ àtàyà níjò ní ọsọ fún ọdí pé bẹ́ẹ̀sì kírùn kọ́ kágbọ̀ sáti kún ṣe wà ládúrà kò gbówó àfowó ọ̀pẹ́ owó gògòbì àfówó ọ̀pẹ. àwa wọ̀ tí wọ́n mú owó ọ̀pẹ lọ wọ́n jẹ́ 2 million wọ́n sì mú 500 naira lọ èlé elépo náà fi ń tẹ ibi tọ́nù fà ní mẹ́bàrájọ sí òdówó ṣúú mélòó tẹ́ ẹgbọ́ wọ́n bẹ́lò mi sọ̀rọ̀ ẹ́ sáwà ń gbowó ń sá òbí sáwà lọ bá wọn sáyìn kí ẹgbẹ́gbẹ́ olè ọlọ́sà kò sí ìfaradà fún tọ́lọ́mù má àwọn ìwọ́n bá nǹkan jẹ́ lọ jẹmọ́ ẹ̀jẹ́ àmọ́lọ́ anábì ìṣọ́bà náà dídà dídà dáa wọ́n mẹ́rin àríṣà bí rọ́rọ̀ méjìdì wọn sọ́nà àmì sírìmìdì ìṣẹ́dì sọ́hì wípé wà iná lè rúlà máa àwọn àfáà tẹ́ ń wọ́n wárọ̀ sátúlẹ̀ àǹbìyà àní àjogún àwọn ànábì ọlọ́run ẹ wá bá ń dákọ ẹni kẹpẹ́rún ànábì ọlọ́run tí máa tilẹ̀kùn mọ́rí pẹ̀lú bí olóbe ìtẹ́ fi máa tá fi máa dìfáyà àfáà ẹ bá tilẹ̀ tí

ànábì wo ló ké bàjáre ẹgbẹ́ sọ̀rọ̀ oríwárí mọ̀jíza ma ń wá lójijì rí tó bá sì ti dé ọba rẹ̀ ó dùn sí lórí rẹ̀ jẹmọ́ra tí a bá wá ní lórí sùúrù pé mo fẹ́ pé àwọn èèyàn tẹ̀sí ọlọ́run ẹni tí sùúrù rẹ̀ gajù tọ́lọ أبي هريرة رضي الله أبو هريرة صلى الله عليه وسلم بعض صورة جوكر هو أن كانت بنو إسرائيل يقتل بعضهم في بعض هنا بني إسرائيل ọlọ́run yóò ti kú òun òṣèṣí wọn tí a máa lẹ́bìí kẹtí wọ́n bá pàgọ́ bá ti pàgọ́ yìí àwọn òdíwọ́n wà bọ́ọ̀kọ́ báyìí ẹn bá fẹ́ wẹ̀ yọ́ kẹgbẹ́ bọ́kìtì ni yóò sì gbẹ̀gbẹ̀mẹ̀rún yọ́ mọ̀ wẹ̀ oòrùn ìbájọ̀kún ìbájọ̀bẹ̀ وكان موسى لا يقتصل بين ظهوري هذا موسى تجنبي وان كي ورقلوا òun lọ jìnà gẹ́gẹ́ bí ànàbí ọlọ́run bí tọ́ bá faramọ́ yóò lọ wẹ̀mẹ́ àbàlẹ́sọ̀ ilé ìṣẹ́dà gidi láti rí mọ́má wọ́n burú o nígbàtí wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ láyára wọn wọ́n ni láyé mná òmúnsá ayyàm tẹ́sílà bẹ́yìn na àzúhúrì náà ilá annahu adar ó sùn pàdé ṣe àdéhùn lá ní kí wọ́n sọ pé èèyàn sópa kìí ṣe pọ́rọ̀ lójú òtọ́ àbọ̀ jẹ́rọ tó fi jáde wó sábẹ̀ sí ń sílẹ̀ jẹ́rì ẹ̀ta èmi ọ̀dẹ̀ ìmọ̀bọ̀ kù sí ìṣe ní ọba lè yí èèyàn rí ẹ̀ta èmi èmi orin ọrọ̀rùn tí ọba lè yàn lọ́gọ o lè sí fìlà fún ṣùgbọ́n ẹgbọ́n tí ẹ sọ wọ́n ni ẹ̀rùn tí bẹ́lábẹ́ bàbá ọba adẹ́dà wá fẹ́ gbọ́n alamẹ́gbẹ̀ torí pé àwọn ànábì ọlọ́run wọ́n yìí Yakub ọlọ́run gbójú ẹ̀ ọ̀dàpàdà bí ọ̀dàpàdà ànábì Ayub ààrẹ ṣe ṣe ṣe débi pé kẹrẹ́bẹ̀ oúnjẹ ìlú ẹ̀kọ̀rí ẹni ó súnmọ́ òfìílẹ̀ ẹlódíẹ̀sí òfìílẹ̀ lẹ́yìn ìyàwó rẹ̀ ah èmìtẹ̀lórílẹ̀ o kí ni ìyàwó yìí ṣe ìyàwó wa lọ kó lè jẹun àtọkọ rẹ̀ lẹ́yìn ìgbà tí mo kún kẹtì tán tọ́mọ náà sì má pẹ̀lú wọn yóò lọ fọ́sọ́ lé olé ìyàwó ànábì ọlọ́ yóò lọ bọ́n dáná lé olé ìyàwó ànábì ààlẹ́ ah, síwìsì ó kásọ́ra wa o bá a ṣe ń bọ́ lọ nílò kọ́ o ẹkún pọ̀ làbẹ́ pẹ̀ ní ìsìn ààrẹ ọlọ́run ti ṣe ni àbí ni láúlà allah tàdàfánù tí ẹ bá ládà áwùtù lọ ìsinmi àkùnmọ̀ kúta sí omi àdábìlì kọbùrù in tẹ́ mi gbọ́ nínú ìyà sàárè ìbá bẹ́lọ̀ pé gbogbo ẹmbà jẹ́ mùsùlùmí tí bá ti ń kọjá ẹgbẹ̀ sàárè kọ́ mọ̀mọ̀ tí ń ṣẹlẹ̀ ń bẹ́ àsìkò tí ń bá sọ́tọ́ lọ bá gbà ẹ̀ ní sinra kí lẹ para yín sí tẹ́bá ni bí mú lérò tí wọ́n jẹ́ kí ni ó ìdẹ̀fẹ́ para yín sí àbúrò wọ́n sí àwọn kéjì ó àbúrò àfẹ́bìnìkan ó àbúrò ọkọ̀ ìyàlá jọ ń jẹ́ láti ìjọ ìyókù jọ́tẹ̀ ìfẹ́bẹ̀ ó yàrá ìnà ń jẹ àìmọye o kó kẹ́ má dùn àrí ohun àtọ́kù ẹ̀nẹ́ sí ìjọlùgbùsẹ́ tí wọ́n fẹ́ yáwó lè àìmẹ́yẹ tó jẹ́ pé ní ọ̀fọ́ máa sọ ẹbí bí ẹ̀ṣẹ́ ń kòdì wọn kòdì burúkú nù ní 2016 ọkùnrin kaba mìyàwó ẹ̀ lọ́mọ́ká ọlọ́pọ̀ àwọn ọ̀pọ̀ bí dàrẹ́tì báyìí lọ́mọ lọ́dọ̀ lọ́wọ́ fẹ̀mẹ́sí náà ọkọ̀ tó ìṣẹ̀wọ́ mọ́kàdì mẹ́lẹ́gbẹ̀ rẹ̀ mẹ́lọ mẹ́lọ omi tí ò ìlàjú ààrẹ jọjọ ojúmọ́ ọlọ́run bábù bá rò jọ parẹ́mọ́ wọn kùn bí ẹ bá ta ójọ tẹ́bẹ̀ fi ṣe mẹ́jì wọ́n mọ̀ ní wọ́n nẹ̀ sí bó ṣe sọ tó wọ́n mẹ́ta ní àníá àṣírù àti ìgbà tọ́lọ ń bá mú wáyì ìlàfí ń jẹ́ mùsùlùmí ìwà láàfẹ́ ẹ̀bá ráhùn èèyàn wà báyìí pásítọ̀ kan lọ́dún kan ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ti ń lọ bí 30 yóò tún lọ bí 33 years ládùgbò kan bá dẹ̀ ó mú ẹran rẹ̀ ọ̀sọ́ ní àlọ́ ẹ̀dì rẹ̀ ọsọ ní arrohim bàbá arúgbókẹ́ wá ń bẹ wọ́jù táwọn bàbá àfáàní bàbá ń bá lọ ọba ń pẹ́ à ń tó ń fẹ́lẹ̀ sẹ́yìn ó rí wà láà bó ṣe kọ́ àwọn ẹ̀rẹ́yìn jọ sunday kanu ní a bá lọ bàbá gbogbo bàbá ló wú kẹ́dìkẹ́dì àwọn àkọ́mí wọ́n ságbọ̀sọ́rọ̀ ní bá ní gbogbo ẹ

àwọn tí mẹ́ ṣọ́ọ̀ṣì 85% wọn mùsùlùmí ni ìṣòro mo gbé wá o mọ̀ bàbá sọ́mọ̀ sí fi ń fi ẹjọ́ o ìjẹ́ mọ̀kànlá ṣùgbọ́n tẹ́ ẹ bá wo gbogbo wọn náà dáadáa ṣọ́ọ̀ṣì kí wọ́n fi bẹ̀rẹ̀ o àwọn tí a ń jálù fáànù wa ní ẹlẹ́ alọ́ọ̀bẹ̀ o àwọn tí wọ́n rò wípé tẹ́bí ìjọ́ kan bá páyẹ̀ yóò kù àwọn ni o kéèyàn ọkà alìkùrán tọ́lọ̀ sọ wípé máa àǹzẹ́lná àlẹ́ìkàrùn tẹ́ṣkọ̀ kó tó lọ máa táwó hàmì fọ́kẹ́ balẹ̀ aṣọ́pọ̀ níkàlẹ̀ fọ́ kó lè sórí ibú ma tó tí ní kùràrí ìtọ́nkà tó jẹ́ lòyìn wàlọ́ ìkó ibẹ̀ ní ọdún kan mo ń ṣe wá sí ibi kan kò sí ìpẹ̀ náà bí 24 years ẹnìkan wá dé náà àfáà kíókò ẹ̀ náà ni ẹni wọn tó sì pé mi ń kíó wọn bẹ̀rẹ̀ wà sí àwọn dúró ó ti wá gbọ́wà sí ìjìnà kọ̀mọ̀bà tó sọ́jà lè pé alìsúná hmm, alìsúná náà wọ́n máa pariwo kìí ti ṣe wà láti wà láti sàtíyàn sàtíyàn kò mọ́ ní à sàtíyàn náà ti fíwà tí à ń fi rẹ̀ wára ah, ẹ̀tí wà lẹ́gbẹ̀rẹ̀ bá ní à àwọn àwọ́já tí a mẹ́ta sọ lórí oníkílò sọ kí mo pè sí ó ní tẹ́lẹ̀ tó gọ̀bára kan sẹ́yìn sàtíyàn ni kí n mo fi lọ yìí ó tún àwọ̀rọ̀ mi o jàmá sẹ́mi àti màbọ́lọ̀ ń ṣe ń tó wà báhùn ọlọ́run ṣe é tàn ò èèyàn ló ṣe é tàn ò yíò wà láàásù innal insana láti kúrò

yọ kọ̀kọ́ dáná ẹn tí ó máa pè wà sọ́dọ̀ ọba dẹ́dà kò ní jẹ́ abaláwo mo fún ọgbọ̀n mẹ́rin wákà láti rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ so ti wọ 30 years ọ̀rọ̀ 1996 àwọn nǹkan wọn kí ó ní mẹ́sàlásí àwọn youth ẹ̀pẹ́wà pé káàmà wá kọ́ àwọn ọ̀dọ́ àwọn ọmọ bá ti pẹ̀lú lówó wọ́n súnmọ́ àbò lówó kọ́sàkùnwó fún àǹkà ìgbàwó ẹlùmí ilé kàn dé àláàrín ọlọ́run sáà ní a bá mú ọjọ́ ọkú fún mi ló ti ṣe dáadáa ẹ̀pẹ̀ seven days náà ní àbá fẹ́ palẹ̀ mọ́ náà ó tó wọn ò sọ péjọ kejì ò sì sọ wákàtí wọn ni jọ méjì lóòkù kí wá ni tí n bá ti ń ṣe nǹkan tí ó mú kú ya Friday àtàmbàlò wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ bàbá ti kú nìsí kìí sí ọ̀rọ̀ 25 years ṣùgbọ́n mo rí pé wọ́n yẹ́ sẹ́kù mẹ́ ní òjé lọ kírùn sí aláńjọ́ akú bá a ṣe ń wí kí náà wọ́n ti dájọ́ ọkú fàánà rí ṣùgbọ́n ń bà sọ̀jẹ́ wípé mọ́ mọ́ lọ́n tí mò ń sìn wípé nínú tó yẹ kọ́ pààyàn lẹ́kú láyé oníkéyàn ọmọ sọ pé òní mẹ́dà lọ kọ́ wá ṣe sẹ́nìkan kó tó ọ̀wá mẹ́dà

jẹmọ́ kí ló dáwà lálẹ́nu ẹ̀sìn wà lẹ́nì àìlé fi sùúrù bọ̀ ni bọ̀dá wa kan bẹ̀jọ mẹ́jọ ẹmọ bá rántí wọ́n wàdúwà ìní dákọ̀ wọn wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ báyìí ọlọ́n kẹ wọn gan wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ àwọn afárá ọba dé àdúrà yìí tí wọ́n máa dáa sí bọ́rẹ́dẹ̀ ń sẹ́ran sí nǹkan kan àgbàlẹ̀ oríyàn dáadáa ni wọ́n sì jẹ́ran rẹ̀ tán wọ́n tó bọ́ bí ẹ̀dì wọ́n jẹ́ wàlọ́ọ̀hì lẹ́gbẹ̀rẹ̀ wọ́n jẹ́ díẹ̀ tán ó wá yá bọ́rẹ́ ìbára bì kan orí fẹ́jẹ̀ sí kan lọ́bá sọ ti di aṣẹ́wó ọ̀ntọ̀ tí ń bẹ̀ ó síbẹ̀ yẹn kò kò sí mẹ́fà nǹkan ìbá ń ah, bí ẹ ti wá dé ọ̀rọ̀ ilágbára o ti kìrìsẹ̀ ní ìtumọ̀ ẹ̀tí wọ́n sọ yóò àwọn bá sọ̀rọ̀ nígbàtí yóò di bí aago márùn-ún rọ́lẹ̀ ló tó ẹ̀sẹ̀ wá ń jẹ́wọ́ pé ẹ ṣàkàṣọ́ mú náà nígbà tó ń síbáyé tó ń mọ́kà tó wá dé padà láfíà tó ń sílé ọtí tó ń sílé aṣẹ́wó wọ́n á pa wọn àfáàn pé ọkàn ń kan mọ́ ń sọ pé àbí owó tẹ́ẹ̀ ti fi lọ mọ́kà nǹkan kò ní sí ó ní nǹkan bá tún dá àrúsí ó nígbà tí ó kò tún mẹ́fà òun sáwọ́rẹ̀ ẹ̀hùn kan lọ ọ̀rẹ́ mi bá ní káwọn òjò sí lọ pé àsádọ̀dọ̀ pásọ̀ ọ̀rẹ́ ẹ̀hùn tó bá ní oun tí ẹ̀ ní ìbẹ̀rẹ̀ tó fẹ́ bí pásọ̀ ẹjọ́ tí dúkìá èèyàn bá ń lọ ọlẹ̀ tápà sí búndé báyàn tí ó sì rí bẹ́ẹ̀ tẹ̀lẹ̀ téèyàn wá ṣàkíyèsí pé àbí gbèsè kẹ ló ń bí ọlọ́nà tó gbé ni pásọ̀ ní bí gbèsè òun kí ọkọ̀ bí ilé àtẹ́wó kí ọkọ̀ Ah, pásọ̀ ní ẹlò olùsọ́rọ̀rún ló ń bá lọ sí kí ló ń tì sí oṣù tí ó tẹ̀lé nìkan bá ń dá padà fónúgbọ̀ pẹ́ pásọ̀ bá sọ fún pé nǹkan kan tó ń wà tẹ̀lé sí tẹ́ẹ̀kì ní ràpàrà sí ibú oníkìní ẹ̀wà máa ṣàdúrà lórí òkè olùmbá ń wádé ilé fónúgbọ̀ pẹ́ sáà pásọ̀ bá sọ fún pé nǹkan kan ló kù tẹ̀ẹ̀kì jábọ́ padà kẹmọ́ lọ mọ́sálásí má ó ní nǹkan oúnjẹ dáàkì ó ní bọ̀ gbogbo àìlà ìtẹ́ ìsẹ́mí ìsìn sáwọn àfáàdẹ́ wí pé kọ́ tó lọ máa bá padà sẹ́mẹ̀ kì í lóun tẹ́lẹ̀ ọwá ń sọ̀rọ̀ ìtẹkùtẹkùn ó ní tó ń wọ́n bà fẹ́ tó ń ṣe ilẹ̀ tó lọ ń sì mà pó Hmm. ẹ̀mí ti lékọ́ hmm. hmm. wọ́n lè ní jọrọ owó gbòdì lọ mọ́dàwà fún yà ẹgbọ́n tó wí ni wọ́n lẹ̀dí kọ̀ dárọ̀ o ń tó gbogbo nǹkan ó jẹ́ kò tó wá ti kẹ́dà lọ́rùn lẹ̀ tó wá ti kẹ́dà gangan mọ́nà ẹn tí ó níbi fláwà ní wa kò ní máa ẹn tí ó tómi lànú wa kò ní tagóòdì kí náà ní ṣe fúrú tì náà kádàrà tá ń lọ́la yé yìí ọjà yé lọ ojú sánmà lọ ìgbòrẹ́sẹ̀ táwa jẹ́nẹ̀rí oṣù ọlọ́ni ni àwọn ìmọ̀ ọ̀kọ́lọ́ alkọ́lám ìjọ́rùn kọ́kọ́ dá onígidi ọlọ́ni octob gègé wá máa kọ́ gègé ní ọlọ́run kí mọ̀ oktub makọ̀dí rọ̀lẹ̀kọ̀lá ikẹ́

ṣùgbọ́n kí è sọ̀rọ̀ yìí láfẹ́ sọ lé nì tó jẹ́ wípé ọba adẹ́dà lọ dábẹ́ nàtọ́ra kò sí rí nà mọ́ ń pè igi kẹ ní igi ńlá ọ̀fẹ́dà lọ dábẹ́ ibi ọba wà ní ogbó ẹ̀ ní rí nkankan kó súnmọ́ tó sí ọ̀dọ̀ rẹ̀ kò ní sí nkankan tí ó wù gbogbo bí ọmọ lọ ni torí ẹ Alewu sóró káti ẹ̀bọ̀ stóòsì hàtùrarí àwọn eléyìí wọ́n yàtọ̀ sí tàǹsọ́ tàǹsọ́ gbogbo ohun tó bá ti ní bá ṣe pẹ̀lú ìwòsàn tó sì jẹ́ àlàálì ìlànà bí ìsọfún àpẹ́ tàdáwá ìbádà ó náà dẹ̀ lọ bí sùúrù tàbí sọ wípé 70,000 ọwọ́ ìjẹ̀ náà ló wúmọ̀ yìí àwọn àtẹ́jẹ́ wípé bí nǹkan sí wọ́n wà lágbó ẹ má tún lágbó gré òtútí nàmbà 1 sáré fi wà lọ́lọ́gùn bó ṣe jẹ́ àlàálì tó tọ́wọ́ jẹ́ nǹkan lẹ́yìn ẹ̀fíṣẹ́ ni o kèèṣẹ́ tí wọ́n tù kìtà ẹ̀ sì lọ gbogbo ìtí a máa fi ọtí kíun ẹ̀yìn ẹfomidus yóò ṣiṣẹ́ ju ìtẹ́fọ́ títí lọ èṣù náà ní táwọn èèyàn lára sùúrù ìgbàtọ̀ fọ́bà dẹ́dà bọ́dẹ̀ wọ́n rẹ̀ bá dé àdúgbì ní ẹni tó bá lè mọ́ra tí ó lọ ogun tí ó wà jẹ́ mẹ́kùnrin sí ìṣirò fẹ́ ní nǹkan bí tàtí ìyá ṣe gùn wá sí dáàrin yútúbà ọmọ ìyá kan wá bà mí oníṣàbù ṣe bí ẹmbà lè ṣe kínú náà ẹ̀jẹ́rì ní iwájú ọlọ́run ọbẹ̀rẹ̀ látọ́nì ó tó bí oṣù mẹ́ta ní bàbá kì sọ́rẹ́kùn sáàs abú orí mà lọ́lẹ̀ ah, ọ̀sẹ̀ méjì tí mo ti jáde kẹ́yìn ìbàbúkọ mo ní ọmọ ìyà sáwà lórí àdé ó láwà mẹ́wọ̀n kọ́nà sọ́mọ̀ adúó ìlú rú

ẹlòmí ọwà fẹ́ tí lífá wọ́n níyàwó lọ́kọ́ kàlágbá ti bá pẹ̀lú mí ọwà fẹ́ tí lífá wọ́n lọ wọ́n lọ tún wọ́n mọ̀ oúnjẹ ń jà sí bisikíìtì rẹ̀ èyí ń jà sí bisikíìtì ẹ́ẹ̀dọ̀bọ̀ orúkẹ́ olùràgbẹ̀ wá kápẹ́ bí àgbo náà lọ́lọ́bà pàpọ̀ra sí ìmà gbó orílẹ̀-èdè kí àgbọ́ mẹ́rin lẹ́lẹ́ àgbà ẹ̀ṣẹ́ ìgbàgbẹ́ gbẹ́gbẹ́rẹ́ àdéhùn oúnjẹ jẹ́ mú tẹ́lẹ̀ ìwọ́ àdéhùn oúnjẹ ọ̀lọ́sàdéhùn ìgbàgbọ́ tó nítumọ̀ sùúrù ni ó jẹ́ foundation rẹ̀ o ẹn tí ó ní sùúrù ò lè kírùn ọ̀kan rẹ̀ Johnson jò ní níwára wọ́n ni ah hehe kí ló tẹ́lẹ̀ tí ń gbé kílòpọ̀ rẹ̀ tí ó mú ẹ kílòpọ̀ rẹ̀ òfìṣẹ́ tí ó wà ní prógámù kan bẹ tí wọ́n bá parí prógámù tó wọ́n bá gbọ́ live kèèdùn létí wọn ó sì kí lẹ́yìn ìmáàmù ó sì fi kí fún rẹ̀ hmm. ẹ̀yìn tí ọ̀bà ní sùn àwọn èèyàn gbé kọ́ọ̀lù lórí ìrú o ṣúrọ̀ fi ń kí tàn àwẹ̀ tá jẹsàrí tààlọ̀ sínú ní ìgbòrùbọ́wọ̀ ìṣúrú náà ni alúmíwá ní gbogbo ẹmọ́rẹ̀ ti fún tàbí owó bàjẹ́ tí ó lo ogun káàṣì ṣúrò tẹ́ láìkì àmá àwa fẹ́ mú lílé rẹ̀ wá láìláìlọ́lọ́ ọ̀bàrẹ́dò tí ìdí ẹran tí ó kọ ẹni àdífẹ́ mọ́ mùsùlùmí náà gbà wá nínú sọ̀hábà máa padà sí ìbọ́bùn fẹ̀sí súnkìyà bá tinú òun àmàn gbọ́nà hussein lẹ́gbàtán bí pàkúdà tán ọlọ́run bá bá di ẹrù sí ń kùn inú wú ni ní ọ̀wálẹ̀ pẹ̀lú ìrora fún 30 years kò ló gbó lọ́bàá di wípé káàrẹ̀ sí mẹ́lẹ̀ká ti sẹ́lẹ̀ màálẹ̀ ìwáyà tó wá pé wa máa ń sálámà sí tí ó mọ̀gbọ́ sálámà wọn yóò sì máa dáhùn ìwáyà tó wá pé wọ́n ń bọ̀ lọ yóò mọ̀gbọ́ sálámà náà kan bá dénjọ́ náà nígbà pé ìnira ah, ìpọ̀ ìnira ìpọ̀ ṣe káyú tí mọ́ wà kẹ́kẹ̀ kí òkúta bọ́ná ká sì wá ìkẹ́kẹ́ bí èkìta ká mọ́bọ̀ fi jó díẹ̀díẹ̀ kú ti ẹ̀ sí wọ́n sá pàṣẹ́díẹ̀ lọ́gbàgbà bẹ́ẹ̀ ṣe káyù báyìí fàkàrí màtàkì lọ́nà tẹ̀lẹ̀ àwọn ìrìnkọ́ bà wà mọ́ bà sára màṣímá fúnnù fúrú jíun oun ti padà sí ìgbàdé òun o lọ́wọ́ tó fi káyìn lọ́pẹ́ ọ̀hún sí ẹ̀fẹ́ mọ́ gbogbo tí ń gbá ohun mẹ́nu kankan mọ́ ọ̀pọ̀lá bẹ́ẹ̀ pé tí ìtọ̀tẹ̀ fọ̀rọ̀ jẹ́ àti lè mọ̀lá ìkàtú tó sẹ́lì mọ́ alẹ́ mẹ́rin rẹ̀ kọ́ tó padà kẹ́bá tó ń sálámà sí nígbà fúnra kí a máa mọ wá rọ̀ wà nítorí pé ànẹ́bì ní 70,000 yẹn wà yùṣẹ́ fàúnà fi sàbìyàn alfa rọ̀jùlẹ̀ tọ́jọ́ ìgbà ìkìyàmọ́ àwọn 70,000 ti hàn mú nǹkan ìmára tí wò fi ní jẹ́fì òṣẹ́ ẹni kọ̀ọ̀kan wọn ọlọ́run wà tún yọ̀ǹda fún wípé lọ́rẹ̀ mú èyàn 70,000 wá tọ́rọ̀ wọn ti fẹ́ dáná tí wọn ọ̀sẹ́bọ ń forí jí bá dùnkún bá ọdọ́ wọn mú àwọn ọwọ́ báyìí láyẹ̀ dìkúnú ha àwálùhún hátà yẹ̀dùkúrà àkíhùn wọ́n mọ̀ wá gbẹ́sẹ̀ nǹkan àwọn àfáà lọ́lọ́run tẹ́lẹ̀ ìjúwe fún akálẹ̀mọ́ bẹ́nu àdìjẹ́ náà ti fẹ̀tọ́ lẹ́yìn ọ̀bá wọ́bẹ̀ tí èèyàn bá jẹ́ ó èèyàn 70,000 ẹwà ní bàbá ilé ní 70,000 70,000 àwọn àfáà ọlọ́wọ́ báyìí lẹ́lẹ́gbẹ̀ bú ó ti wọ àdìjẹ́ náà káfà kọ́ wá gbé máìkì ṣe ìrànlẹ́jẹ̀ náà bọ́lọ̀ tẹ́ẹ̀bá ti bá súnnà ní ọ̀rọ̀ èèyàn kòtòkòtò lẹ́mọ̀ bá ọ̀rọ̀ tó ń gọ́ sọ̀kalẹ̀ tí a bá dì kọ́ ẹ̀ padà tí a plé rẹ̀ fún káyó mọ́ tí yóò máa ah, ah, ara ah, ọba dẹ́dà tí ó gbàdùn wa wù lórí fẹ́ Ànábì wa sallallahu alaihi wa sallama ó wá rọ̀ wá èyí táà fi ń ṣera wa ní dìdáwàì ọ̀pọ̀ bá ti jókòó tó bí wájú ara wáì àìmọyela yáwó lọ́wọ́ ara wa táà sánmá Nàìjíríà náà jẹ gbèsè ẹn tí ó ṣe nǹkan rẹ̀ yóò jẹ gbèsè àìmọ́yínú ara wa òun ni wọ́n ní ká bá wọn sọ̀nà délé obe a ti lọ sọ̀rọ̀ tara wa mẹ́ àìmọ́yínú ara wa òun lọ bá ni mánéjì dúkìá sọ́sọ́ ní tara rẹ̀ a wá ní yọ́ mọ̀ rí bẹ́ẹ̀ wàjá mẹ́rẹ́ من حديث ابن عمر رضي الله تعالى عنه وارضاهما عشرا ني والمؤمن الذي يخالط الناس mùmìnì tí bá ń darapọ̀ máwọn èèyàn torí pọ́pọ̀lọpọ̀ èèyàn ọ̀fẹ́ wá mọ́sálásí máa o kó náà báwọn èèyàn tí máa o ẹ̀sọ fún pípẹ́ kọ wá gbádì ìfẹ́ àbí mùmìnì tí bá ń darapọ̀ máwọn èèyàn kí lẹ́rin mílò fífún wàyẹ́ síràlá àdáhun tí wá ń ṣe sùúrù lórí àdánwò tí wọ́n ti ń kàn torí pé bàbá ti ń bára wá ṣe a máa múra wa káàkì kọ̀sọ̀gbọ́n ẹ ń bá dáapọ̀ máwọn èèyàn ti bá wọn sí tó sì ṣe súrò ní tẹ́fíǹkà kò tó ẹ̀kọ́ wà mọ́sálásí má hoiron ọlọ́n nífẹ́ rẹ̀ mínẹ̀lẹ̀dí láyù holifu náà wọ́lẹ́ tí rà dáhùn ju ẹni tó jẹ́ pé kọ̀ dáapọ̀ máwọn èèyàn kò sì súrò rí pé wọ́n fi ẹ̀kọ́ ẹlòmí ìtorí pé wọ́n yáwó lẹ́rẹ̀ mọ́sálásí kèkú sí mọ́mìnà yáwó ó sọ mọ́ mọ́ sí mẹ́tẹ́ fi yáyí lówó ṣẹ́ni mọ́sí kìí ní ìsúndé bẹ́mà a gbàrà wa mara musulmi tí bá ń gba musulmi yà rẹ̀ mara òun lákin nínú wa bá a ṣe wà tí wọ́n bá wọ́gbọ́n bàbá wa kí n jẹ́ ìfojú ẹ̀rì nígbàtí bá ń dún ọkọ àti ìyàwó àpẹni kankan sáré kan brashakir orí burúkú tó ti bẹ̀rẹ̀ ó ẹgbùkú ohun ẹbí makini ìkejì ìkẹta ìkẹrin àìgbọ́n kankan ọ̀nà kẹrẹ sáà ń bá bí àmì ọ̀pọ̀lọpọ̀ ti sọ pé òun tó bá wọn dá sí mọ́ àti òṣèlú ṣùgbọ́n káwàá jọ sùúrù bó ṣe pàtàkì tó yìí sáà lè máa bẹ́lọ́n rẹ̀ àgbọ̀rọ̀ máa bẹ́lọ́n rẹ̀ o kí lè rí wa jẹ́ àfihàn musnad ó sì sàtàrà ọwọ́ mẹ́sàtí jọ kan ọ wá rí àwọn ọkùnrin mẹ́ta tí ń sàdúrà lọ́tọ́ọ̀tọ̀ ẹjá mẹ́ ọkọ̀ tàà mi wọ́n bíọ́ mọ́sọ̀wọ́ fún mi tí ń bíọ́ níyẹ̀kan ni sùúrù ni ó fún mi dáàtí lọ́rùn bí agbádá kọ́kọ̀ọ́ láti ìrọ̀kọ̀ kọ́kànlẹ̀ kó gbọ́mù ìdárú àbígbà ní máa tààrẹ ah kíṣẹ́ lọ́lùbàlá sọ́ọ̀mà pé àdánwò ló ń bẹ ọlọ́run kó ṣe fún ọbáhùn ẹ̀yìn bá ti ń pẹ́kọ́rọ̀ ó fún ṣúurú ebí máa bá fi nǹkan sí ọ́ tọ́ farama látò ipò oníṣúurú àdánwò rán tọ́rọ yìí ọkùnrin rọ ojú ọ̀nà bí pé ah kí wá ní kí máa wí sálì láàlàáfíà máa fi ọlọ́run ọba máa fún lálàáfíà kí ìtumà rẹ̀

irọ́ ní pa Allah subhanallah subhanallah subhanallah ìgbọ̀kúgbọ̀ ní sí ìgbọ̀ gbọ̀gbọ̀ ní sí ìgbọ̀ wọ́n kàrù sí sí gbogbo ọlọ́run takùn mọ̀ sí àbí àbú ìrìnà o gbogbo ọ̀rọ̀ rẹ̀ díkìrù ní gbogbo bà díkìrù ní ìgbọ̀gbọ̀ ní sí ìgbọ̀ ṣé ti ní àlàáfíà wọ́n kún àdúgbò tọ́jú bí ara ọmọ wọ́n mọ̀ bóbin nígbà tí ma máa kí náà bí sọ o ń sọ ni kí wọ́n mẹ́lì kan yín wọ́n wá sọ fún wá àádà ọlẹ̀ ṣùgbọ́n a fàrí fún ọ tàbá fàrí nǹkan a ma wá fi orí tí o gbé ṣùgbọ́n ó anabi ni khairun lahu min an yamassa imra'atan la tahillu lah jẹ́mẹ́ ìdí àti islamu tòótọ́ kéèyàn gbára dúró bá wọn parí fún wọ́n wá máa fi abẹ́rẹ́ gún lórí tí ó gorí wọn fi bẹ́jẹ̀ anabi ló sì lóore fún sùúrù sì dá fún yóò sì rojú rí ọlọ́dọ̀gbẹ̀rẹ̀ kìámà ju kọ́ lọ fa ọwọ́ kan obìnrin tí èsì lẹ́tọ̀ rẹ̀ àfọ́ ọlọ́kadà awálàmà kọ̀kọ́ déwájú yí ta jọ́kùn orími ẹgbẹ́rẹ̀ fígbọ́kùn ẹgbẹ́rẹ̀ àfá ọmọ tó fẹ́ gbé o tó máa ṣẹ̀bẹ́ kì í bú wọ́n tún ti lọ mú ẹ̀yìn ọ̀kadà wọ́n àárù òkè táǹkì rẹ̀ lò lédì mọ́ ó gbogbo ya ṣúrú díẹ̀ káfí sórí rẹ̀ iná náà lòdí wà láyé hmm. Allah subhanahu wa ta'ala a ma wá bẹ̀ pé kó ṣàánú wa kó mú àdúó kó fún àlàáfíà ìmúdúó yìí pẹ̀lú sùúrù ẹnìkẹ́ kò kú lè ní kí lọ́n sọ fánú sọ́tù náà lè wasbir ìdàdíbì ṣe sùúrù o wà máa ń sọ búrúkà o sì lè rí sùúrù ọ̀hún ṣe àti o sọ́fì sọ wípé kánzú ní kùrú ti jẹ́ mẹ́rìnlá haúlà torí pé in tí ó súnmà ọba àdẹ́dà tímẹ́tímẹ́ ìlọ́kọ́ọ́nú láháúlà kò sí ètè tí mo ní kan sọ bẹ́ tí mo fẹ́ dẹ̀ ìwọ̀lọ́n tí n fi ní sí ọ̀ wà láàkù wátà ìsì ní agbára kan tí fi mẹ́ ṣe ń fẹ́ ìlà àti kọ́ sọ́mi jama'a sùúrù ni ò ní jájá lọ́dọ̀ ọba dẹ́dà o kí o jájá lọ́dọ̀ ọba dẹ́dà sùúrù jẹmáà bóòlẹ̀ rò pé yóò rìnà bóòlẹ̀ rò pé yóò rì ló ń tọ́ bá dé pé ah ìpé sísì kọjá jẹ́mẹ́ mọ́bìnrin ohun sísì ti kọjá ohun sísì gẹ̀rẹ̀ ládùá سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته